ẹ ti ẹ̀ bóde ńgbà kan ẹ lọ sórí social media. Hmm. Ah, ẹ gbà mí ẹ̀mí mi ti fẹ́ bọ́ o. lójú ayé mi Mr. Kazeem ẹ̀dẹ̀ parọ́ mọ́ mi. bóyá mo bóyá èmi ni bóyá mo kàn pọ́n pọ́n. ẹ̀dẹ̀ kọ́ torí mi ò ṣe é rí ṣùgbọ́n tí yóò bá tètè pariwo síta ìṣẹ́dá kò wò pé mi ò padà mọ́ àbí mo fàtúnṣe hmm. nígbà tèmi fẹ́ ọkọ ti tèmi wá sọ fáwọn èèyàn ọkọ tèmi fẹ́ kọ́ mi bá gbé lọ́wọ́lọ́wọ́ báyìí o mi mo èdè kan tó pè tí mo dáhùn mo kàn ní tẹ́nìyẹn ṣe báyìí ó dà pé mo ojú mi ga báyìí ni Rónkẹ́ Òṣèrèkè náà wà lórí on ground wọ́n ní ah mo ní mi lè wá o mi lè wá o ojú mi ti wú o bá dẹ̀ fi fọ́tò ẹ̀ eh, ń bá ṣe fídíò call mo dẹ̀ sẹ́ fọ́tò sí wọn àwọn lọ àwọn náà fẹ́ máa ṣe blogging gbà yẹn so organisation yẹn ló gbé síta mi ò regret wọ́n gbé síta hmm, torí ó help me bẹ́ẹ̀ ni ó help me in the sense that kí ọkùnrin tó lè gba ẹ lójú kó tó lè wù bẹ́ẹ̀ yẹn ẹ máa mọ̀ pé one or two things ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nílé ìgbà tí wedding pé ten years lógun yẹn bẹ̀rẹ̀ ní àìgbọ́ra ẹni yé àìní sùúrù gbogbo ìgbà tó fi ń ṣẹlẹ̀ yẹn àfìgbà tí mo sàṣàlà fẹ́mi mi ni mélòó gangan lára mi. abẹ́yìn ni ẹlẹ́nu rẹ́zọ̀ ni. ee kò sí justification pa àna obìnrin. No obìnrin ò bá àbúyá aláya bàbá ńlá kú ẹ. èyàn ò bá àgẹ́lẹ́nu rẹ́sọ̀ náà. orin kò kò yín ò yín ò dífá yín ò dífá mo ti dé látòkò rí mo mọ̀ pé mo ti pẹ́ àtẹnugẹ́ẹ̀tì mo ti kúnlẹ̀ ìkúnlẹ̀ ẹ̀gàn òde níbi tó mọ̀ pé mi ò ṣẹ́ but mo láti ṣe torí mi ìfẹ́ wà. mo ti gbọ́ sí kan náà ẹbí ọkọ mi ti sọ rí wọn ah bọ́sẹ̀ tí ọkọ ẹ̀ máa ń ṣe bí ẹyin ló wá sọ punching bag hmm. nígbà tí mo jókòó tí mo rò pé ṣé mo fẹ́ kọ́ àbí mo fẹ́ tọ́ mọ́ torí ọmọ mi ni torí ọmọ mi ni ee ọjọ́ tó bá ṣẹlẹ̀ tán a lè ṣe kí ni mí sọ fún èmi àtàwọn ọmọ mi mo kọ́ ọ mẹ́rẹ̀ẹ̀rin mo ṣe kí ni mo sá lọ. òtẹ̀ yìí gẹ́gẹ́ ti jẹ́ gẹ́gẹ́ bí òṣèré tíátà ojú ò tì yín ara wọn. ojú wo ló fẹ́ tì í bá ń bínú lọ́wọ́ ojú wo ló fẹ́ tì í bá ń bínú lọ́wọ́ òun tó jẹ́ international footballer ńkọ́ hmm. bí ilé wa ṣe tó kò yẹ kẹ́nìbọ̀dì gbóhùn wa níta pé mo kọ́kọ́ máa lọ sí location láàyè mi ẹni tó fún mi ní opportunity was Bimbo Oshin. Bimbo Oshin bí o bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n fẹ́ ya èjì òwúrọ̀ inú èjì òwúrọ̀ mọ̀ pé Desmond Elliot káfídípẹ̀ gbogbo wọn ló wà ń bẹ̀ tókùnrin bá ti sọ pé torí pé o ṣẹ̀mí ni mo ṣe nù ẹ kò ready láti change o that's the gospel truth tó bá sọ fún ẹ wípé ẹ gbọ́dọ̀ máa bù mí mọ́ torí pé o bú mi ni mo ṣe nù ẹ kò tí ì change yóò fẹ́ lu ẹ̀ pa ṣùgbọ́n ọjọ́ tókùnrin bá sọ fún ẹ wípé kò sí nǹkan tó lè ṣe fún mi mi ní fọ́ọ̀mù kan ẹ̀ ohun tó máa nù ẹ́ wà lára ẹ̀ ẹ ẹ o ti change nìyẹn. by popular demand àti lọ mú wá o àti lọ mú tọ̀yìn wá wáyé gbàgbà òṣèré tíátà náà ni ó ti kalẹ̀ gbì sórí ètò wa lónìí ó mọ́mọ́ ní ètò ètò náà ni mọ́mọ́ láti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti ń ṣe bẹ́bẹ́ tá a ti ń ṣe gbogbo ní àọ̀tún àlejò wa ẹ mà káàbọ̀ o. ẹ kúlé gbogbo ara lé o. Bọ́sẹ̀ Àlàó. bẹ́ẹ̀ ni. ta ni Bọ́sẹ̀ Àlàó. Ah, Bọ́sẹ̀ Àlàó Ọmọ́tóyọ̀sí jẹ́ gbajúgbajà òṣèré mo ń ṣe Yorùbá film mo ń ṣe English film mo dẹ̀ tún máa ń um, produce movies bẹ́ẹ̀ kan náà mo wà nínú um, iṣẹ́ ìtọ́ ń pè ní alága ìdúró alága ìjókòó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tẹ fẹ́ ṣó ní tíátà ni wọ́n. ẹ ọkọ mi ò ń ṣe oní ìjọ ti ẹ̀ fọwọ́ sí i. Ah ẹ̀yin ọkùnrin fútbọ́ọ̀lù àlọ́kọ mi hmm. nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé wọ́n sọ wọ́n fi owó support mi. fútbọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù fún nàìjíríà àbí àbí eh. fáwọn ibìkan ní òkè òkun. nàìjíríà ló ti bẹ̀rẹ̀ hmm. but nationality wọn is Benin Republic mm. wọn nationalize kúrò nàìjíríà mm. so he plays for gbàtí gbàtà mọ́ra ó dàpọ̀ ń gbá bọ́ọ̀lù fún Sweden gbà yẹn so yẹn náà wà nù àwọn nǹkan tí mo àwọn ìlú kakọ̀ máa ṣáà máa travel kiri láti ok yẹn náà lọ sí ilẹ̀ bá wọn ok ah, tọmọtọmọ ni bá ti kó wọn ti lọ a lè oṣù mẹ́fà ní Sweden ọ̀la France you know some, something like that káàkiri káàkiri so he was wọ́n support mi látẹnu àti bóyá ṣùgbọ́n látọkàn wọn irọ́ ni eh? irọ́ ni ẹ̀rù olóńgbà balẹ̀ ń gbà yẹn náà <laughs> èmi ò mọ̀ èmi ò tí ì wọ̀ èmi ò tí wọ̀ ṣú even the sí ngbà míì ṣe wọ pé ṣe wa máa ń pè kọ́ ní promptu pé pàjáwìrì wọn ní sọ fún ẹ tẹ́lẹ̀ ngbà míì wọ́n lè ní mo ti fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ mo rò pé mo ti sọ fún ẹ ní bóyá ẹni tó pè disappoint wọn. àwọn alo wọlé wọn wá fẹ́ràn pé jẹ́ kí n lo ilé lè pé mo níṣẹ́ lọ́la ọ̀ ó ti mọ̀ ti pẹ́ o fẹ́ sọ ní. even the sin náà. di dọ́là. wow. dọ́là tí n bá ti lọ sí oko pé mo pẹ́ jù màá ti màá ti máa gbà míì táwọn mi bá wà lọ́lídé ó máa ń pè mí kán tẹ̀lé mi so tó bá ti ń pè bẹ́ẹ̀ màá yẹ gbé pé bá dáàdi ń sọ̀rọ̀ mo wà lórí set mo bísí so ọkùnrin lọkùnrin máa máa jẹ́ bí ọba ti mọ bó ṣe máa mo ti dé látòkórí mo mọ̀ pé mo ti pẹ́ àtẹnugẹ́ẹ̀tì mo ti kúnlẹ̀ ìkúnlẹ̀ ẹ̀gbọ́n òde mi tó mọ̀ pé mi ò ṣẹ́ but mo láti ṣe torí mi ìfẹ́ wàhálà. ṣé kò bọ́ sí à ń gbára ẹni lẹ́sẹ̀ à ń kára ẹni nígbò. Ah! ọlọ́run ò jẹ́ yẹ́ ti ṣẹlẹ̀ rí àwọn kan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí inú márèjì mi mi ò mi ò èmi ò kì i'm a very real person ṣùgbọ́n mo máa ń sọ fáwọn èèyàn pé àwọn nǹkan yìí náà àìgbọ́ra ẹni yé ló fà á nígbà náà lọ́hùn àìní sùúrù oríṣiríṣi nǹkan ló máa ń fà ṣó ti yé so gbogbo ìgbà tó fi ń ṣẹlẹ̀ yẹn àfìgbà tí mo sàṣàlà fẹ́mi mi ni gbọ́n hmm. mélòó lára mi mélòó gangan lára mi. àbẹ́yìn ni ẹlẹ́nu rézọ̀ ni. ee kò sí justification pa àna obìnrin. No obìnrin ò bá àbúyá aláya bàbá ńlá kú ẹ. èyàn ò bá àjẹ lẹ́nu lẹsọ náà. orin kò kò yín òyìn yín ò dífá yín ò dífá ọkùnrin tó bá dẹ̀ ti gbọ́wọ́ tó bá ti ń lo obìnrin bóyá àwọn náà ń fetí sílẹ̀ ó ń fetí kó pàǹtì àwọn náà kò ṣe pé bóyá àwọn náà kì í sọ̀rọ̀ hmm. dáàdì wa náà ń sọ̀rọ̀ so oníkálukú ló mọ ibi tó wí ti sí everybody ló mọ. ẹ ti ẹ bóde ńgbà kan ẹ lọ sórí social media hmm. ah, ẹ gbà mí ẹ̀mí mi ti fẹ́ bọ́ o. lójú ayé mi Mr. Kazeem ẹ̀dẹ̀ parọ́ mọ́ mi. bóyá mo bóyá èmi ni bóyá mo kàn pọ́n poli. ẹ̀dẹ̀ kọ́ torí mi ò ṣe é rí ṣùgbọ́n àwọn tí mò ń bá ṣiṣẹ́ nígbà yẹn lọ́hùn hmm. a máa ń pè wọ́n ní Sky Nine TV hmm. kódà láti ara ọkọ mi mo fi mọ̀ wọ́n hmm. àwọn ni mò ń bá ó wá yẹ ká lọ ṣe lọ́ńchì nìkan lọ́jọ́ kan so mi mọ nǹkan tá a jọ ń fà mo wíyà kò fẹ́ kí n lọ náà ni ṣé mo àwọn mo ti gbọ́n gan o ìgbà mi ti bá fẹ́ jáde tí bá rí pé kò fẹ́ kí n lọ instead ti máa fi sọ pé bóyá jẹ́ ń jókòó àbí kí n jẹ́ kó yé hmm. èmi náà ṣàgídí hmm. ṣé mo gbọ́ mo kọ mo kọ ẹ mi mo èdè kan tó pè tí mo dáhùn mo kọ rí tẹ́ni yẹn ṣe báyìí ó dà pé mo ojú mi ga báyìí ni àwọn yẹn ló wá pè mí pé yábejì ó ṣòdì láwa àti àti Rónkẹ́ Òṣèrèkè náà wà lórí on ground wọ́n ní ah mo ní mi lè wá o mi lè wá o ojú mi ti wú o bá dẹ̀ fi fọ́tò ẹ̀ bá ṣe fídíò kọ̀ mo dẹ̀ tẹ́ fọ́tò sí wọn àwọn lọ àwọn náà fẹ́ máa ṣe blogging gbà yẹn so um, organisation yẹn ló gbé síta. ló fi di nǹkan tó dé. mi ò regret wọ́n gbé síta hmm, torí ó help me. how. bẹ́ẹ̀ ni ó help me in the sense that kí ọkùnrin tó lè gbá ẹ lójú kó tó lè wù bẹ́ẹ̀ yẹn ẹ máa mọ̀ pé one or two things ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nílé kò ń ṣọjọ́ ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí so ọjọ́ kan ló máa bẹ̀rẹ̀ but kò ń ṣọjọ́ kan ló máa wẹ́rẹ́wẹ́rẹ́ ni so tó bá tẹ́ yóò bá tètè pariwo síta ìṣẹ́dá kò wò pé mi ò padà mọ́ àbí mo fàtúnṣe hmm. nígbà tèmi fẹ́ ọkọ ti tèmi máa sọ fáwọn èèyàn ọkọ tèmi fẹ́ kọ́ lèmi bá gbé lọ́wọ́lọ́wọ́ báyìí o máa sọ fáwọn èèyàn ọkọ tí mo fẹ́ kọ́ ni mò ń bá gbé ńgbà yẹn mo ti gbọ́ rí kan náà ẹbí ọkọ mi ti sọ in fact pàdé mi tiẹ̀ wá ni wọ́n gan nísìn wọ́n Ni à bọ́sẹ̀ tí ọkọ ẹ̀ máa ń ṣe bí ẹyin ló wá sọ di punching bag. Hmm. ẹbí ló sọ bẹ́ẹ̀. yes ẹ̀gbọ́n kan mi gangan gangan kódà àwọn ni mo súnmọ́ jù ń sìn ṣó ti yé wọ́n ti sọ́rí so that kò ń ṣe ẹni tó ń fi mí ṣe kò ń ṣe ẹni tó ń na obìnrin so gbogbo kinní yẹn ó pẹ́ kó tó yé mi wọ́n pé frustration kan pẹ̀lú hmm. but mo máa ń sọ fáwọn èèyàn kò sí nǹkan tó lè ṣọkùnrin láyé ìyàwó ẹ̀ ò kì í ṣe ẹni tó máa descend lórí. Hmm. má transfer sórí ẹ̀. àìgbọ́n ni má ṣe gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ gba ẹ̀ mò ń sọjú bẹ́ẹ̀ lọ́sìn náà hmm. kò ṣe gbọ́wọ́ sókè ọlọ́run má jẹ́ kí n nírú ẹ̀mí gbàdúrà ẹ̀fọ́ ta mi. ṣùgbọ́n àwọn kinní yìí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe tó bẹ̀rẹ̀ sí ṣe mo like I said bí o regret pé wọ́n bá mi pariwo síta ó dùn gan òun ní reputation òun jẹ́ kíndìkan ẹni tó ní reputation ò kì í nínú obìnrin nígbà tí gbogbo ariwo yẹn ṣe kò sọ̀vẹ̀ o. kò yí wọn padà rárá. kódà ó jẹ́ kọ́kàn ẹ̀ lè sí ni kò yọ nǹkan tó sọ̀vẹ̀ ni pé nígbà tí mo jókòó tí mo rò pé ṣé mo fẹ́ kọ́ àbí mo fẹ́ tọmọ. Hmm. torí ọmọ mi ni torí ọmọ mi ni ẹ̀ẹ́ ọjọ́ tó bá ṣẹlẹ̀ tán àdèṣe kí ni mí sọ fún èmi àtàwọn ọmọ mi torí mi èmi ayé tí mo kọ́ wá àwọn ló pa mí mo sọ́ọ̀rì mo hmm. kọ́ ọ mẹ́rẹ̀ẹ̀rin mo ṣe kí ni mo sá lọ sọ́dọ̀ màmá padà. màmá kẹ ẹ tí bá sọ́dọ̀ màmá ọmọ mi ò ní lọ skul torí mi ò parọ́ skul ọmọ mi ibi tó wà náà ló wà so mo lọ mo pe èèyàn kan àmọ́ ń pàṣẹ ẹ̀ láǹtí mo dúpẹ́ bẹ́ẹ̀ wájú mo pè wọ́n mo ní nǹkan báyìí ó tún ṣẹlẹ̀ ó tún ṣẹlẹ̀ ọjọ́ ẹ ni eh, múvì tí mo ṣe pẹ̀lú Yomi Fabiyi máa àwòṣàkùn ta ló ní Yomi Fabiyi ló ní tó yẹ kí n polówó ẹ torí múfì yẹn eh, lídùú òní mo ṣe àwọn èèyàn láìkí múfì yẹn gan ṣùgbọ́n gbogbo àyẹn fóònù ti fọ́ àti ìjà ọkọ̀ ti dàrú gbogbo ẹ̀ mo ṣàbọ̀ta mo ṣà mo lo fóònù bóyá ọmọ ọ̀dọ̀ kan tí mò ń lò ń gbà yẹn àbí mi rántí mo ṣà lọ sí ọ̀dọ̀ àǹtí yẹn ní kẹjà ń bì ah láti kẹjà lọ síbi tí mo ti wá yìí pé báwo mo ṣe fẹ́ máa ṣe mo ṣe fún bíi ọ̀sẹ̀ mẹ́ta. tí n ká àwọn lọ skul ẹ ń kó wọn padà. àwọn ah, ìbọ̀wọ̀ mi wà ní studio yìí máa gbé wọn lọ mi mú pin jáde inú ilé yẹn òun mọ́tò obìnrin yẹn ni mo máa lò láàárọ̀ ó dẹ̀ gbúdọ̀ lọ síbi iṣẹ́ láago mẹ́jọ ó ní aláwùsá local government ní Ìkẹjà ó gbúdọ̀ lọ síbi iṣẹ́ láago mẹ́jọ àwọn ọmọ yìí ni mo yìn. obìnrin náà ẹni náà lè fara dà. fara dà ṣe mo bọ̀ tẹ́lẹ̀ ran ara. ẹbí ni àbí fáǹsì. ọ̀rẹ́ Bukky Wright gan ni true àti Bukky mo ṣe mọ́ ó sì dúró. bẹ́ẹ̀ ni wọ́n dúró. ẹ tún dúpẹ́ lọ́wọ́ báyìí ẹ wo ká ah, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. àti mo dúpẹ́ Bẹ́wàjí mo dúpẹ́ gidi lọ́wọ́ yẹn ṣé mo dúpẹ́ hmm. ṣé mo aṣọ àtírẹ̀sì ẹgbẹ́ mi ni mo fẹ́ pè pé mo fẹ́ kọ́ mẹ́rin lọ tì nù. tẹ bá tiẹ̀ pé wọ́n ṣe lè dá yín lóhùn. àbí ẹbí mọ́mì mi gan ṣé bá lọ pé mọ́mì mi pé mò ń bọ̀ níbi tó ń gbé yẹn everything mo èmi máa mo máa ń consider àwọn ọmọ mi gbogbo nǹkan hmm. mo mọ̀ pé láti Ìkẹjà débẹ̀ yẹn stress ló máa ná mi àmọ́ wọn kò ní di education wọn lọ́wọ́ ṣó ti yé yín àbẹ̀rẹ̀ sí ní lọ tó yá àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí wo pé wàhálà yìí ti ń pọ̀jù fún ẹ ó ṣe wá ilé gbà ṣé gbogbo nǹkan eléyìí ṣẹlẹ̀ ọkọ mi nígbàgbọ́ pé ó ṣeré lọ ni. ó ń palàbọ̀ wálé. láàrin ọ̀sẹ̀ méjì yóò padà wálé but mo wò pé tí o bá fẹ́ kí nǹkan tí ó rùn lẹ̀ tán you will just keep going back going back going back ẹbí ò dá sí. wọ́n ń wo ìméjì ń ràn. nígbà tó bá ti sún wọn tó ń lè fẹ́ dọ̀ lóòrèèrè sùn ará àdúgbò àti pé wọ́n tún ti bẹ̀rẹ̀ o wọ́n tún ti bẹ̀rẹ̀. òtẹ̀ yìí gẹ́gẹ́ bí òṣèré tíátà ojú ò tì ara wọn. ojú wo ló fẹ́ tí ìtẹ́ bá bínú lọ́wọ́ ojú wo ló fẹ́ tí ìtẹ́ bá bínú lọ́wọ́ òun tó jẹ́ international footballer ńkọ́. Hmm. bí ilé wa ṣe tó kò yẹ kẹ́nìbọ̀dì gbóhùn wa níta ṣùgbọ́n tí èṣù bá dé pé ẹ mọ̀ pé ìgbéyàwó wà nǹkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí gan hmm. tí ṣùgbọ́n gbà tí mo èmi èmi tún ṣe kí ni kàkà kí n máa mi mi mi wá kò sí saint but kàkà kí n máa fò síbí fò síbí òun bẹ̀ ni mo ti dictate pé mo mà lè ṣe alága àdúrà alága àjókòó torí lílọ sí ilé chọ́ọ̀chì mi wá pele mọ́ èmi náà chọ́ọ̀chì mi orí street mi ló wà sukọ́ ọmọ mi orí street mi ló wà báwo ẹ fẹ́ ṣe hmm. nígbà tó yá mi ò dé mi ò gba ọ̀nà tí ó ti máa rí mi mọ́ mi ò gbà yẹn mọ́ but bí kẹ́ ti padà sí Ìkẹjà kọ́ máa sọ fún pé àníṣe ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wá síbì hmm. so àwọn nǹkan tí mo ìgbà tó dẹ̀ pè kó tó lè fẹ́ máa rí àwọn ọmọ mo ní kò sí problem mo bẹ̀rẹ̀ sí jẹ́ káwọn ọmọ lọ àwọn ọmọ fúnra wọn ló ní àwọn ò lọ mọ́. nígbà tó yá. <laughs> ò lọ mọ́ so wọ́n á béèrè kí la fẹ́ ṣe èmi ò lémi ò ṣe márèjì mọ́ àmọ́ ọjọ́ tó bá ti gbé ọwọ́. lùmí ègé nì. báyìí báyìí báyìí ọlọ́run ṣe yanjú ẹ̀ ní níwájú ọbọ onímájẹ̀mú kò ṣe pé a kì í máa ń jà ṣùgbọ́n ah ṣùgbọ́n ọlọ́run ọlọ́run ò jẹ́ kí gbòó gbà ẹ́. Eh, láti ọdún mélòó sẹ́yìn báyìí. a four years. ìyá wa. ìgbà tí wedding mi pé ten years lógun yẹn bẹ̀rẹ̀ ní líle. ẹni tí ẹni tẹ́ ẹ dàbí ẹyin lójú ẹ̀ tẹ́lẹ̀. àti ten years kí ni mo post happy tenth anniversary but gẹ́gẹ́ bí mo ṣe sọ kò ṣe pé bóyá kò sí nínà yẹn tẹ́lẹ̀ èmi gan ò kà á kún ṣe ọpọbìnrin ṣe kinní gan obìnrin tó bá wà ní tó bá rẹ́dì tó pé òun fẹ́ dúró tí ó tí ó bá ní ọpọlọ tí ó bá lólùbá dámọ̀ràn tí ó bá lẹ a máa wò pé ó nọ́mà ni. ó nọ́mà ni àwọn ọmọ mi àwọn ọmọ mi kéèyàn ná obìnrin àwọn ọmọ nígbà táwọn tèmi sọ fún mi pé if anything happen to you you chose it o. àwọn ọmọ gbogbo àwọn ọmọ tí mo bí nínú. mọ́mi we have to leave o. <laughs> you chose it o. so nígbà tó bẹ̀rẹ̀ sí ní wá síbi tá à ń gbé wọ́n ní no you are supposed to tell us you are supposed to have a meeting. Really? you know yes àwọn ọmọ gan ti dàgbà you can you and your your wife you can argue don't raise your hands mommy you too don't ṣé mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ kan tí wọ́n ti ń bá yín sọ wọ́n ti di lọ́ọ̀yà gbogbo àwọn a sì ìjà kọ́lá jà ní ìjẹ ṣé ìjẹta ni àbí ìyẹ eh, last ìjẹta bóyá last week mo wá gbé sẹ̀sẹ̀ nànà báyìí pé kò ní kọjá ṣé mo tó jáde lẹ́nu tó jábọ́ lẹ́nu ọmọ mi ah yìí bu odò jójó tì yí ni ìtumọ̀ ẹ̀ nìyẹn mo ra kẹsẹ̀ mi báyìí ibi tí mò ń gbóná gbóná òun gan mo rí lójú ẹ pé ṣáà ti wá ṣe tẹ́ báyìí sọkùnrin wà nù wọn ṣá. yóò kò sọkùnrin náà mọ obìnrin mẹ́rin ni mo ní. ọlọ́run wò wọn lára dá wọn sí ọlọ́run ṣe wọn lágbà ìmọ̀ràn yín fún gbogbo àwọn obìnrin tí wọ́n wò wá nígbà wo gan ni ó yẹ kí èèyàn ṣe gààyà tí ó bá ṣe pé à ń gbọ́ sókè à ń lu rẹ ni. mo fi ọlá ọlọ́run bẹ̀ iṣẹ́ rí tó bá ti gbá yín nímú ṣé ní tó bá tún ṣe tán gbà mí wọn ò rí nǹkan táwọn ṣe o wọn á tún lè wá pé ẹ ìgbọ̀n ló ṣẹ̀mí tó kùnú bá ti sọ pé torí pé ṣẹ̀mí ni mo ṣe nù ẹ kò ready láti change o that's the gospel truth tó bá ti sọ fún ẹ wípé ẹ wọn náà wàá bù mí mọ́ ẹ torí pé o bù mí ni mo ṣe nù ẹ kò tí ì change yóò fẹ́ lu ẹ̀ pa hmm. ṣùgbọ́n tó kùnú bá sọ fún ẹ wípé kò sí nǹkan tó lè ṣe fún mi mi ní fọ́ọ̀mù kan ẹ̀ ohun tó máa nù ẹ wà lára ẹ ẹ ẹ o ti change nìyẹn ẹ̀yin náà máa ń gba gauge. mo gba gauge. ìwọ á ní kókó tí ẹ mú ní ọ̀kúnkúndùn jù tó ń pawó wọlé tó wọ ẹ̀ ń wọlé lọ́tún tó ń wọlé lọ́sì. ẹ iṣẹ́ tíátà nígbà míì bí ìgbà tó jẹ́ wípé ojoojúmọ́ ni talent ń dìde ní industry ẹ̀bùn àwọn tó tó tó nígbàgbọ́ pé àwọn ọmọọṣẹ́ yìí ṣe èmi ò tiẹ̀ kọjá níléèwé ta fi ń kọ èmi ò ṣe mọ̀ bẹ́ẹ̀ ó máa jẹ́ kí àwọn kan wà tá a máa ń pè ní um, wọ́n ti mọ̀ wọ́n orúkọ yẹn ti wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò sí ní gbogbo sinimá hmm. ẹlòmíì bó ṣe ń jáde lọ́sẹ̀ọ̀sẹ̀ kò sẹ́ni tí òun kò máa wà ní ibi tá a ti máa ń péjọ oko a máa ń pè lóko hmm, kò sẹ́ni location kò sẹ́ni tí òun kò máa wà location gbogbo ìgbà ṣùgbọ́n ó ṣe mọ̀ tí bá ti lo bọ́sẹ̀ lénìí varieties ẹlòmíì àpòkè jẹ́ kí n tún lo ẹlòmíì tó àgbélé tó rẹ̀ pọ̀ dáadáa àpọ̀ dáadáa kò dẹ́ ṣe nàìjíríà nìkan even all over the world anything tó bá ní ṣe pẹ̀lú actors a kì í mọ́ra wa tán gan gbà mí so ètò mọ owó wọlé gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè nígbà míì tí acting bá wọlé tá a bá negotiate ó máa ju èyí tó máa gbà lọ́sẹ̀ lọ hmm. ṣùgbọ́n nǹkan tó fi yàtọ̀ ni pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí láàrin ìbálẹ̀ ṣe pé ẹ lè jókòó sílé fún ọ̀sẹ̀ mẹ́ta oṣù méje oṣù mẹ́ta oṣù mẹ́rin kẹ má ríṣẹ́ acting gbà ṣùgbọ́n ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ìgbéyàwó táwọn ẹlẹ́ ti mọ̀ ọmọ ìpè ọmọ iná ọmọ kí ni dáadáa. àwọn àṣẹ ń dìde ni àṣẹ <laughs> ń dìde ni ẹlòmíà ni ṣé o ṣẹ̀ṣẹ̀ kọ́ mi ṣẹ̀ṣẹ̀ mo kọ́ ni mi mo kọ́ ni ṣé ti yé so. ṣé lẹ́yìn ìgbà tẹ́ di ìràwọ̀ òṣèré tẹ́lẹ̀ lọ kọ́ ni abẹ́ ti kọ́ kó tó di pé ẹ ti ẹ̀ di star. ẹ ìràwọ̀ òṣèré pé mò ń ṣiṣẹ́ tíátà mm, mo ti lò twenty years báyìí. twenty years ogún ọdún. mo ti lò twenty because two thousand and two ni mo bẹ̀rẹ̀ wow. let's say two thousand thousand and two ni mo bẹ̀rẹ̀ mo kíákà pé mo ti yo twenty eighteen to twenty years ṣùgbọ́n eh, àwọn kankan ló ṣẹlẹ̀ tí mo fi wò pé jẹ́ kí n kọ́ iṣẹ́ alága mọ́ hmm. tí mo bá ti wà ní ilé ìjọsìn tí bá bá wọn anchor program pé mo fẹ́ bá wọn ṣe eh, ẹ máa ṣe kí ló ṣẹlẹ̀ ẹ sọ yorùbá ẹ sọ yorùbá mc. mc òun náà ni olùdarí ètò. olùdarí ètò ẹ mm. ṣe. olùyòkó ayẹyẹ. <laughs> ti bá ní kí mo ṣe ah, àwọn ẹ̀kọ́ ah ìyá abèjì mo dẹ̀ ṣe ṣe yìí àbọ̀sẹ̀ ah, ó ṣe dáadáa ó ṣe ah ó dáa àbí wàá kọ́ṣẹ́ báyìí báyìí mo dẹ̀ ní jẹ́ fi sínú àdúrà mo gbàdúrà ń pa ẹ̀ mo dẹ̀ wọ́n pé òkè má jẹ́ kí n bẹ́ sí èmi ò ń bẹ́ wọṣẹ́ iṣẹ́ tíátà náà mo kọ́ mo kọ́ mo kọ́ṣẹ́ ní àwàdà kẹ́ríkẹ́rí organization. ó làwọn gábélò. bẹ́ẹ̀ ni mo lọ sí eastpan school ta ma ẹ ní ní ẹ eh, Charlie Boy Road mm. nígbà yẹn àwọn mm. you know mo kọ́ṣẹ́ fúngbà díẹ̀ náà mo wà lọ́dọ̀ Bukky Wright. wow yes mo wà lọ́dọ̀ Bukky Wright ẹ eh, tọ́ba ti ń tọ́ba ti ń kọ́ àwọn ọmọ ní àṣìkọ àṣìkọ tá à ń pè ní Right Media Right School nígbà yẹn mm. èmi lọ fi ṣe agbátẹrù school yẹn. Mm so tó bá ti èmi then ṣẹ̀sán alábí àwọn èèyàn kan tó wá ń gbà yẹn náà so mo wà ní àwọn tó ń kọ́ wọn ní iṣẹ́ ẹ̀ tó bá dẹ̀ ti ń kọ́ wọn bíi tábì ń kọ́ wọn níṣẹ́ orí ìtàgé ṣe pé fíìmù yàtọ̀ sí stage tó bá ti kọ́ wọn ní stage báyẹn èmi náà ṣe kí ni màá ra fetí sí màá fi mo tún kọ́ ibẹ̀ náà so mo fẹ́ lè sọ pé àti Bukky náà wà nú àwọn tí wọ́n jẹ́ ọ̀gá mi nídìí iṣẹ́ yìí hmm. ṣó ti yé yín bẹ́ẹ̀ náà ni ọ̀gá Bello ó kọ́ ẹ pé mi ò pẹ́ láwàdà kẹ́ríkẹ́rí hmm. nítorí kété tí mo ṣe tán ní secondary school ni mo fúnra ara mi ni mo rìn lọ pé mo fẹ́ máa ṣiṣẹ́ yìí. lọ́dọ̀ àwọn ọ̀gá Bello. bẹ́ẹ̀ ni mo kàn rìn lọ sí bí wọ́n ṣe ń pè national art theatre ṣẹ̀mọ̀ ilé wa ò jìnnà síbẹ̀ ńgbà yẹn mo kàn pé jẹ́ kí n lọ síbẹ̀ kí n lọ mo dẹ̀ débẹ̀ mo pàdé abra mi mọ̀ bóyá ẹ̀sìn mọ́ ẹni tó ń jẹ́ abra ọmọ ọmọ pápílu ẹ̀. bẹ́ẹ̀ ni bí mo ṣe ní àyìn àwọn oníwọ̀n pàdé náà mi ò mọ̀ wọ́n rí bò mo ti rójú yẹn rí nínú àwọn tv black and white táwọn ò lé mo ní mo fẹ́ máa ṣe fíìmù wọ́n ní àwọn máa mú ẹ débi kan dẹ̀ mú mi dé abẹ́ tó ti ń ṣe rìhásà lọ́wọ́ mm. bí mo ṣe join àwàdà kẹ́ríkẹ́rí ọ̀gá. àmọ́ mo sì mọ̀ ń lé ṣé ẹ sọ fún wa bẹ́ẹ̀ sọ fún wa. ọmọ o torí mi ò jẹ́ kọ́ mo sọ fún wọn o wọ́n ti mọ láti primary school ni mo ti science students ni mi o. wow ṣùgbọ́n ní gbogbo ibi tó ti bá ń ṣe movie tó ti ṣe kíníkan kíníkan ìbẹ̀lẹ̀ ti máa bá mi ìbẹ̀lẹ̀ ti máa cultural mi ni mo máa ń wù ni àwọn bá mi dù. ní sùkúù wọn <laughs> bá mi dù jóye wọn bá mi dù ah ó dáa pé kíní náà ti wà lára ti pẹ́ o torí iṣẹ́ alága tá a ṣe yìí náà ijó náà ni mo. ijó ni ijó ni ó ti wà lára so gbogbo yẹn ṣáà ni mo dàpọ̀ láti bẹ̀ but pé mo kọ́kọ́ máa lọ sí location láàyè mi tó fún mi ní opportunity was Bímbọ́ Ọ̀ṣìn. Bímbọ́ Ọ̀ṣìn bí o bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n fẹ́ ya èjì òwúrọ̀. èjì òwúrọ̀. inú èjì òwúrọ̀ mọ̀ pé Desmond Elliot kàfíríkà ẹ̀ káfídípẹ̀ gbogbo wọn ló wà níbẹ̀ kàbíra káfídípẹ̀ ẹni tó kọ̀ọ̀hàn dédé mọ̀ mí ìkan nínú àwọn tó wà ní tó jẹ́ àwọn àgbà gúrùpù yẹn ní àwàdà kẹ́kẹ́ ló mú mi lọ a máa ń pè wọ́n ní olóko ọba Razak Razak olóko ọba bẹ́ẹ̀ ni àwọn ló mú mi lọ tó ń gbé ìjọba Badia ọ̀gá báyìí ọmọ jẹ́kúnlẹ̀ lèmi náà àjọǹgbàdúgbò ní Badia <laughs> bẹ́ẹ̀ ni àwọn ló mú mi lọ síbàdàn kó tó mú mi lọ síbàdàn a lọ àtọwọ́bọ̀wé fún mọ́mì mi Hmm? oríṣiríṣi la kọ àní ṣe báyìí kò ní ṣe báyìí mi ní yọmọkọ mọ mọmí àní oní tíátà mi ní ṣe báyìí mi ní ṣe báyìí ṣẹmu wọn sì níwò yẹn lọ́wọ́. your mom. bẹ́ẹ̀ because dadi mi ti ṣaláìsí dadi mi ló máa ń wà lẹ́yìn mi tẹ́lẹ̀ gbogbo gba ayé NTA tí mo wà lẹ́yìn NTA nígbà bí wà bí ọmọ ọdún ọmọ ọdún mẹ́wàá sí mọ́kànlá tí mo wà lẹ́yìn NTA dadi mi ló máa ń ṣe agbátẹrù kíní ẹ̀hẹ̀ bọ̀ gbàtọ́ ti ṣaláìsí nígbà tí mo pé eleven mo rò ṣé mọ́ mi máa jẹ́ kí n ṣe báyìí wọ́n láwọn máa jẹ́ kí n ṣe àmọ́ mo gbọ́dọ̀ tọwọ́ bọ̀wé pé orúkọ mi ò ní bà mí lójú jẹ́ ò ní bà lórúkọ jẹ́ mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. títí di sìn. ògo ni fọlọ́hún. twenty years counting. àbí. fíìmù tí mélòó lè a ṣe. ẹẹ mo ti ṣe yorùbá fíìmù díẹ̀ náà nígbà tó yá mo yàbàrà lọ sí. ìdí olóyìnbó. ẹẹ torí owó ni mo ṣe wá owó lọ ní o hmm. kí ló ṣe ń pè mo ṣe bòmílà mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ràn ìkà Your movie, I My own movie. Good. I produced it 2004, right? Ìmọ̀ràn Ìkà. Mm. Then lẹ́yìn Ìmọ̀ràn Ìkà, mo ṣe Bòmí Láṣìírí, mo ṣe Ọláṣùbòmí, mo ṣe eh, Yorùbá movie mo tún ṣe ṣé o ṣe mẹ́ta náà ni àbí mẹ́rin ni mo ti ṣe yeah then lẹ́yìn yẹn mo ṣe àwọn English díẹ̀ kan mo ṣe. ẹ bá wọn ẹ bá wọn kún jọ ní English nàbí ẹ̀yin náà lè fi ṣe. irọ́ èmi náà ni mo produce ẹ̀ wọ́n ti pè mí sáwọn bíi mẹ́ta kan náà but èmi ti produce bíi mẹ́rin nínú English movie. wow ṣe tí ẹ ṣe síríìsì rí tó jẹ́ tiyín. ah tó jẹ́ tèmi rárá rárá but eh, Mnet ti pè mí fún kan rí. Mnet tí mo ṣe pẹ̀lú eh, Craig Odutayo. wow wow Edge of Paradise. Mm. Hmm. gẹ́gẹ́ bí òṣèré tíátà tí Ọlọ́run fún lẹ́wà dáadáa <laughs> ǹjẹ́ wàá ṣe ti ràn yín lọ́wọ́ ńgbà tẹ́ ń tarabọ lọ ọmọ kékeré tó rẹwà tó ràn yín lọ́wọ́ ńgbà yẹn lọ́hùn. ẹ eh, ìgbà tí mo máa take role ìtàkùn tó jẹ́ movie tó really gbé mi sí limelight ní yorùbá movie. lọ́dún wo. ah two thousand and three. ẹ ìbẹ̀rẹ̀ ńgbà kò tí ju bí ọdún kan ọdún méjì náà lọ. kò tí ju bẹ́ẹ̀ lọ. wow two thousand and three ni Muyideen Sásìlíù mi tiẹ̀ mú kótó ti rí mi mi ò tiẹ̀ rántí ṣáà ọ̀pọ̀ rí mi lóko kan wíyà ọkọ̀ àti bímbọ náà ni mi tiẹ̀ rántí tó hmm. ti rí mi. Mm ah ọmọ yìí ó dẹ̀ fún ó dẹ̀ lè ṣe ọmọ kọ́lọ́n bá wa fọ̀run kẹ́ olóògbé Rachel Oniga wọ́n wá ní mo lè ṣe ọmọ Rachel Oniga ah pé bóyá skin colour mi gbẹ́mí o tí ẹ rántí bí mo ṣe ṣe yẹn nìyẹn. wow yes. láti ìgbà yẹn wọn máa fààyàn lọ́tún fààyàn lọ́sì. ah wọ́n fà wá lọ́tún fà wá lọ́sì iṣẹ́ mọ̀bọ̀ tó dásìkò kan náà àṣebínú ah, iṣẹ́ yìí náà láti pàdé ọkọ tá a fẹ́ bẹ́ẹ̀ ni so dájú kò kán náà èèyàn láti eh, lay low step down ẹ wọ ẹsọ mm. yorùbá ẹ o. nígbà tí ọmọ wa wọlé. <laughs> tọmọ bá ti wọlé. nígbà tọmọ wọlé. bí ọdẹ ìfẹ́ tọnà dé wa tí wọn máa sọ pé mo nífẹ̀ẹ́ wájà àwọn ọmọ obìnrin o láti o láti fojú fojú tó ọmọ àbí mójú tó ọmọ dẹni. ẹ wá fi ọdún mélòó lẹ fi lẹ fi gbárùkù tọmọ tẹ fi tẹ fi ṣe ah, tẹ fi yà díẹ̀. máa fẹ́ lò tó ten years tẹ́ ẹ̀ tí ẹ̀ bọ́ sójú kámẹ́rà. àìrọ ah, mo bọ́ sójú kámẹ́rà ṣùgbọ́n kò lè dàbí kò lè dàbí ńgbà tí mo wà ní oyún ọmọ kẹta mi yẹn mo rántí wípé that's two thousand and ten mm. mo láti ṣe movie fún ara mi pé jẹ́ kí n tiẹ̀ produce kí wọ́n sì mọ̀ pé mo ṣì wà bẹ́ẹ̀ àmọ́ ṣe mọ̀ kété tí mo bímọ tán báyìí another mm. so kò kò rọrùn. ọdún mẹ́wàá yẹn. so ah, ọdún mẹ́wàá yẹn ó pé. kí ló gbà lọ́wọ́ yín. Ah. in terms of stardom lot of things a lot of things in between mo padà sí school okay in between mo padà sí school then um, ah tẹ bá jókòó tẹ bá wà wọn tẹjọ bẹ̀rẹ̀ ńgbà míì hmm. adúpẹ́ fọ́lọ́run o mo dúpẹ́ hmm. gidi fún Ọlọ́run tẹ bá jókòó tẹ bá wọn tẹjọ bẹ̀rẹ̀ ńgbà míì wà wọ pé ah èmi náà bá dẹ̀ ti wà mí báyìí o tó bá ń ṣe pé hmm. ìmí iṣẹ́ ń tọ́ first born ẹ̀ báyìí sìn báyìí sìn first born mi iṣẹ́ pé aago mẹ́ẹ̀ẹ́dún mẹ́ta ọdún méjì. ìmí ìgò tí ì ní ara ìmí ìgò tí ì ní ara ọlọ́run ló mọ bó ṣe ń pín ṣùgbọ́n ní gbogbo téèyàn bá jókòó tó bá rò wá fẹ́ máa wò pé ah òwò ah èmi náà bá dẹ̀ ti òwò mo ń gbà mí ìtàbádẹ́ ti wá ọmọ tọ́lọ́run fún wa náà alhamdulillah àṣẹ lásán ọdún mẹ́rin tí ẹ̀ tiẹ̀ sí ní orí àárẹ̀ tẹ́ pé ẹ fi ẹ̀yin náà fi bí sí ẹ fi rẹ̀ sí ní ìyá wa in another five years ẹ ti padà báyìí ọlọ́run ti ní kí àwọn ọmọ kí wọ́n dàgbà ọlọ́run jẹ́ kí ẹ jèrè gbogbo wọn. àmín listen back fully into movie making. back fully mo ti padà sí di iṣẹ́ ìbáyìí. ìdí iṣẹ́ báyìí bẹ́ẹ̀ni kí ni káwọn máa retí látọ̀dọ̀ yín. ẹ ah àwọn sinimá tó ládùn tó láyé náà ni but mo really fẹ́ concentrate lórí acting ju pé eh, mama produce lọ so mo ń fi àsìkò yìí pé producers tẹ̀ mọ̀ pé ẹni script fún Bọ́sẹ̀ Àlàó I am ready to work ọlọ́run alẹ́ fún yín ṣe àwọn oníṣe ètò lágbára ọlọ́run láti lè ṣe kí media concept wọ́n ní pé kí a fi yín lè kàfi yín káàbọ̀ pé ṣeun tí ẹ bá wa débí lónìí ah, o. mo rò pé kan tí mo lè gbé díẹ̀ ní ó wúwo AK <laughs> Media ẹ ṣé o iléeṣẹ́ yóò ní jóná òkè òkè la máa lọ àti gbogbo crew pátápátá ẹ ní ṣe tẹ́ o Jésù Olúwa wa. àmì o nídìí iṣẹ́ yìí ká tó máa lọ káfílẹ̀ káfí káfí káfí fi kọ́ síbi kan àwọn ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé a máa wáyé dáadáa má ní gbàgbé nídìí iṣẹ́ yìí ọgbẹ́ tínú yín dùn jù ọgọ́ tíṣẹ́ yẹn tó fẹ́ lè yín sápẹ́ ah, eléyìí èmi ò gboko òbò mi lọ o hmm. kí ló ṣẹlẹ̀. two thousand and sixteen tí mo ya iṣẹ́ kan mo lo mílíọ̀nù méjìlá. twelve million. bẹ́ẹ̀ni nítorí pé. ẹ wá gbọ́dọ̀ ti rí i iléeṣẹ́ ló gbélẹ̀ ni. <laughs> iléeṣẹ́ gbélẹ̀ mhm. èmi náà dẹ̀ fi tèmi sí. ọkọ yín náà tó fi kún. bẹ́ẹ̀ ni iléeṣẹ́ gbélẹ̀ ọkọ mi fi kún. ihun tó ṣẹlẹ̀ nípa iṣẹ́ yẹn ni pé ṣe mọ̀ mo lo airplane mo gbé actors wá láti Ghana Majid Michel, English bẹ́ẹ̀ni Mercy Aigbe um, Mercy Johnson Johnson àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ fún yín pé ah tí ọkàn ò bá ti papọ̀ gbogbo gba ẹni wàhálà marriage mi pọ̀. àmọ́ fún yín lówó. ah owó tí mo mú mo entitled sí gbà yẹn ni kò ṣe pé bóyá ó fún mi pé lọ fi ṣe fíìmù náà that money particularly èmi ò mọ bó ṣe ń that movie particularly his money was not there for support àfìgbà tí mo há tí mo lówó tán tí mo kọ̀ wọ́n pé à mo ní láti yọ owó lọ́dọ̀ sky nine ló ní iṣẹ́ yẹn sky nine Beni. ni àwọn tí mo ní mò ń bá ṣiṣẹ́ ń gbà yẹn true O mi náà mo ṣe mọ̀ but àwọn ló ní iṣẹ́ yẹn nígbà tí iṣẹ́ yẹn máa fi crash Owo wọn nínú iṣẹ́ yẹn was eight million. No twelve million. yes owó sky nine was eight million títọ̀dọ̀ mi four million so nígbà tí kinní yẹn tó tó bẹ̀rẹ̀ eré ni àwàdà ni kọ́lọ́ ń fi adùn sí gbogbo ilé. ọjọ́ wa ni inú yín dùn jù nídìí iṣẹ́ yìí. ah <laughs> ah adùn ṣé mọ̀ pé téèyàn bá ń ṣe iṣẹ́ tíátà adùn ní lọ́tọ̀ mm. honestly tí mo bá ń ronú lọ́wọ́ nílé àbí kankan ṣe mí ẹ ṣáà ti pè mí pé mo níṣẹ́ mm. bẹ́ẹ̀ ni so gbogbo àti má ti wà lórí set mi máa ń dùn then àwọn iṣẹ́ tí mo ti ṣe náà pé àwọn èèyàn ti ẹ̀ mọ̀yàn táwọn mi bá débì kan so many times wọ́n ṣe gift wọn rí á ní ìyàbọ̀ sàlàwọ́ kìíní kan so ìwúrí ni fún mi àti adùn ni fún mi. tó oníyan ṣe o ọlọ́bẹ̀ ṣe pàápàá gbajúgbajà òṣèré fíátà tí wọ́n bá débi lónìí arábìnrin bọ́sẹ̀ àlàó ah wọ́n gbé wa débẹ̀ dáadáa wọ́n gbé ẹ̀yìn ìyàwó ilé débẹ̀ àwọn tí wọ́n máa ń sọ pé àwọn òṣèré fíátà wọn kì í gbé wọn kì í gbélé ọkọ torí pọ́n fáìn ni arábìnrin tí wọ́n wà níbi wọ́n dúró wọ́n fara dà wọ́n forí rọ ọlọ́run ọba tí ó ní kí ó padà tó padà kò ní dàrú láéláé o èyí náà ni a máa fi ṣe lọ láti tẹlifíṣàn Oyinmomo èyí tí AK Media Concepts tí wọ́n wá sí ojú ìwòran yín Adéròmú Kazeem ni orúkọ tèmi o sàárẹ̀ yá nílùú bàbá mi ní Alébúọyá ó dàbọ̀.